pẹ̀lú yọ̀ǹda ọlọ́run a ó ti tẹ̀síwájú láàárọ̀ yìí nínú síra miato adé di ṣùgbẹ́tò tàwùhẹ́yẹsì jàdíyà zolfa eléyìí ti ṣe àlùfíìsùn sáni àdìsá ọmọ kàláàrọ̀ ni àdìsí ẹlẹ́ẹ̀kẹta àdìsí sáni. عن ابي هريره رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا أحب الله العبد نادى جبريل إن الله يحب فلانا فآبده فيحبه جبريل فينادي جبريل في آل السماء إن الله يحب فلانا فأحبه فيحبه آل السماء ثم يوضع له القبول في الأرض متفق عليه حديث في أو فلارو يحديث إليك eléyìí ti fáwọn àbú rírà náà ni wọn gbà wá kọlọmbà ẹlẹsìn wọn. wọ́n sọ fún wa pé dájúdájú ìdíje ọlọ́run kí ọlọ́run lọ́n kó máa bá a. ó sọ pé ìdá àhábà wọ́n wọlé ẹ̀kọ́ tí ọlọ́run ọba àlejò ọlá tó bá ti fẹ́ràn ẹrú rẹ̀ tán náà dá jìbìrìlì ọlọ́wọ́ wa fi jìbìrìlì pé jìbìrìlì ẹgbẹ́ bá tẹ̀ pé jìbìrìlì ni ọ̀gá náà àwọn màláìkà ni ọlọ́wọ́ wa pè é ọlọ́wọ́ ni ìrẹ́ jìbìrìlì inna Allah yuhibbu fulan lágbàdo wọn ọlọ́wọ́ owó ti fẹ́ràn lágbájá o lágbájá o fẹ́ràn lágbájá o ọbẹ̀ ni ọlọ́run wọn ṣe ń tọ̀ ọ́ ló kọ dáadáa tí ń jẹ́ fún jìbìrì lù yí pé lágbájá o mo ti fẹ́ràn rẹ̀ láti ní lọ mo ti dolóòlù bẹ́ẹ̀ mi tọ́ba tí wàá rí bẹ́ẹ̀ fa bébì ìrẹ́ jìbìrì lù náà kú ọ̀nà yàrá fẹ́ràn rẹ̀ látòlè lọ abẹ́rẹ́ ọlọ́run ó pè jìbìrìlù yóò fi jẹ́rìí pé mo ti ń fẹ́ràn lágbájá o ìwọ jìbìrìlù náà láti èmi lọ ọmọ fẹ́ràn rẹ̀ abẹ́rẹ́ bákan náà fàyọ̀hẹ́ ìfowó jìbìrìlù ojú ẹsẹ̀ náà ni jìbìrìlù ti máa fẹ́ràn tọ̀ fàyọ̀ náà ni jìbìrìlù ti áàdì sàmà jìbìrìlù náà bá tó kó gbogbo àwọn tí wọ́n wà ní sàmà gbogbo àwọn aláìka yóò fi bẹ́ẹ̀ sàmà náà. Jibril ló tó kó gbogbo wa Jibril ló ní inna Allah yuhibbu fulan lágbájá tẹ ẹ rí yìí o ọlọ́wọ́n bá àlejò ọlá ti ń fẹ́ràn rẹ o ó ti di olólùfẹ́ ọlọ́wọ́ ọlọ́wọ́n bá àlejò ọlá ti fẹ́ràn fa ahibbu ẹ̀yin náà yà máa fẹ́ràn rẹ gbogbo ẹ̀yin pátá ẹ̀yin náà máa fẹ́ràn rẹ ẹ wọ ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam fa àlẹ́bí ní látọ̀rọ̀ ọ̀rọ̀ tí jìbìrì yóò sọ yẹ yòhìbùhù àlù sàmà lójú ẹsẹ̀ náà ní gbogbo àwọn ará sàmà pátá àwọn náà bàtẹ́ níbi ọmọ fẹ́ràn tó ń tọ̀ wọ́n bá ti olólùfẹ́ ọlọ́run yóò di olólùfẹ́ àwọn màláíkà táà màláíkà ọmọ fẹ́ràn rẹ̀ tó mẹ́ yóò tọ́ ilé ìwé kọ́bó fẹ́ àrù lẹ́yìn eléyìí ọlọ́wọ́ wàá fún ní kíni ọlọ́wọ́ wàá fún ní ìgbàwọlé lórílẹ̀ lọ́dọ̀ àti ìbẹ̀ lórílẹ̀ náà abẹ́ni lórílẹ̀ bóun náà bá nawọ́ sí nǹkan yọ ọmọ tó lórílẹ̀ bí wọ́n bá ṣe kankan òun ní sálẹ̀ yìí mọ́ wá káàkiri kó tó di pé wọ́n sì kankan abẹ́ni àà tẹ́fẹ́ sèyí tíjára gbájá ti gbọ́ sí ẹ̀ ẹ̀ ọ̀lọ́ ẹ̀ ọ̀yọ́ kó bá gbọ́ sọ̀rọ̀ yìí kà yóò lò jù. Allahu akbar ẹ wọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam kílà rẹ̀ kọ́ta bẹ́ẹ̀ ni mo níbi àdéhùn yìí àkọ́kọ́ mẹ́ ni wípé kálọ̀ mọ̀ wípé nítorí káwa ẹ̀dá ká máa wá kí láyé òun lè yọnu ọlọ́run òun lè fẹ́ tọ́lọ́run kópa àkọ́kọ́ tá a kọ́ ní níbi àdéhùn yìí nìyẹn èyí táwọn èèyàn wá dààmú ara wọn káàkiri táwọn àkóso wọn wá sọ fún wọn yìí pé áà. táàbà yín ṣe nǹkan wọn nà yín lówó wọn a bá pèlò gbogbo ẹ tọ́ba ti tán sẹ́niyẹ́ bá dà sí lò ó tó lò ó lò ó lò ó lò ó tí ò wá rí yàtọ̀ ah! ẹni ìdíkẹ́ rí ẹ̀yọ́nú àwọn àgbà àìsè yọnu àwọn àgbà òun ni ò jẹ́ kí nǹkan yẹn lójú tuntun yín ó tún gbowó eléyìí náà lọ́wọ́ ẹ̀. nígbà wàá tó náà ah! wọn ẹ̀yọ́ ló fẹ́ ṣe yẹn wọ́n ti bàá jẹ́ kẹ́ tó máa lò ó jẹ̀mọ́ ibi tí wọ́n nà gbogbo tó ní ibi tí wọ́n nà sí nù ilé ẹ̀kọ́ máa fi jẹun díẹ̀ díẹ̀ kó o súnmọ́ lọ́wọ́ jẹ̀mọ́ ẹ̀yọ́nú ọlọ́run nìyẹn máa ń wá káàkiri tó o bá ti rí ìyọ́nú ọlọ́run gbogbo àwọn tọ́lọ̀ ń fún lágbára láyé òun náà wọ́n fẹ́ wọ́n pọ̀ wọ́n fẹ́ wọ́n pọ̀ tùlà síjà ní dandan ni wọ́n gbọ́dọ̀ fẹ́ràn rẹ̀ tìrúpẹ́ ni tó bá ti rí ìyọnu ọlọ́run gbogbo àwọn tá a sọ yìí lábẹ́ kéde o ẹnì kan lágbára lábẹ́ jọ lọ́run nígbà tẹ́nì kan bá ti wá lágbára jọ lọ́run lọ tí wọ́n bá ti lè do olólùfẹ́ tọ́ lọ́run tọ́ lọ́run bá ti fẹ́ wọ láàrin wọ lọ́run náà lọ́yìn tó gbogbo àwọn tá a sọ yìí fúnra ara wọn náà ni wọ́n sọ̀ rẹ̀ ń da ara wọn fún ọ torí pé kẹ́ni torí pé wọ́n eléyìí ni àkọ́kọ́ kókó tá a lè oúnjẹ àdéhùn yìí pé kábíyèsí kárí pé olólùfẹ́ ọlọ́run òun náà la jẹ́ ẹlẹ́ẹ̀kejì òun ni pé kámọ̀ yìí pé àwọn ẹ̀dá kan náà tó ń bẹ ní sánmà ibi àdéhùn àtàwọn ẹ̀dá kan tó ń bẹ ní sánmà náà pàápàá jùlọ àwọn màláìkà pọ̀ jù wá lọ dípò pé ilé kan bẹ ní sẹ́mà kan ṣe ní bẹ́ẹ̀ ìpìlẹ̀ yìí ẹ̀bẹ̀ ní kùránì kọ́kọ́ sọ̀tì kótó ni kó wá ń wálẹ̀ lọ́kọ̀ èjèèjì nígbà tó sọ̀kalẹ̀ kó láti láwọn ìwà fún un ibẹ̀ lọ́kọ̀ sọ̀tì tọ́lọ̀ wá ní kí tòmílì lọ́mọ ọmọ wa ayà àti ayà méjì súrà àti súrà méjì tí kùránì ti fara sọ̀kalẹ̀ láàrin twenty three years fún àlẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ àlè ìfúnná. ilé tá a sọ yìí àwọn àbá ní ilé náà ó wà ní ọ̀kánkán bíi tí kàábà wà yẹn ní maka kó kankan fẹ́ tà rẹ̀ náà nílé náà wà ẹ wá wo báwa ènìyàn báwa ti ń lọ ká lójoojúmọ́ báwa ti ń lọ lójoojúmọ́. tó ṣe yíṣẹ́ iye ẹ̀dá tí ń tà wá fún kàábà lójúmọ́ náà ọlọ́run ló lè mọ̀ iye ẹ̀dá èèyàn tí ń tà wá fún kàábà lójúmọ́ ọlọ́run ló lè mọ̀. ìjọlọ́run bá mú àyè wá iṣẹ́ ọ̀nà máa ra kìkan díẹ̀ nígbà tó lọ láwa náà wà bẹ́ẹ̀ sẹ́ẹ̀ àti kó wúrà nìyẹn bó ṣe kó tó ń jọ náà má wà lórí fóònù kátó wá sọ ìgbà tó bá di àsìkò àjì káwé yàwó ẹ̀ fún káwá fún mi mẹ́tò wá rí lọ́lẹ̀ pọ̀ tóun náà wọn ò sí ìfún tó yí àwọn màláìkà tó wọn ń káwá fún bẹ́tù lẹ́ ìsìnkiri bí wọn. ọlọ́ni àwọn màláìkà tó wọn ń káwá ànábi sallallahu alaihi wasallam kúrò àwọn màláìkà tó wọn káwá fún bẹ́tù lẹ́ ìsìnkiri wọn seven thousand ni wọn. àwọn tó bá wá wá lónìí tẹ́wàá lọ́la bí wọ́n ti bí wọ́n sì ti máa ṣe é nìyẹn kálífì àwọn ewu ká ìyẹn fi hàn pé níta abẹ́ mú lágbára eléyìí náà ní wípé alágbára lọ́wọ́ agbára ọlọ́run kọjá níta àlejò kẹ́ni a kò wá rí fún bẹ́ẹ̀ yí pé bẹ́ẹ̀ yẹn gbogbo àwọn fífẹ́ rẹ̀ lè ṣe láǹfààní òun láti kó òun kí ni òun láti kó ọmọ fẹ́ràn ẹ̀kọ́ nìyẹn tó wá ti fẹ́ràn nìkan ọ̀hún ntí ń jẹ́ ìfẹ́ òdodo òun náà ní kó o ní kó gbogbo àwọn tí lè láǹfààní báwọn ló ti òun fẹ́ràn rẹ òun fẹ́ràn rẹ àmọ́ bọ́ ọ̀dọ̀ lágbájá nìkan náà ló kù ìwọ lágbájá tó fi ń sọ yìí wà á ti lágbájá lè sọ̀rọ̀ wà á ti lágbájá lè dé kẹ́rọ̀ ẹ̀fẹ́ nìyí ẹni rẹ ni wà á ti lágbájá lè sọ̀rọ̀ tó ẹni yí ẹni rẹ ni o ẹ̀fẹ́ ẹ̀fẹ́ ẹni trọ́ọ̀tì nú ẹni. ẹ wọ Ọlọ́run ìgbàdàn lọ ti fẹ́ràn yẹn ó pa àwọn ọkùnrin màláìkà báyà Ibrahim mo ti fẹ́ lágbájá ó yà wọ́n náà máa fẹ́ náà rẹ̀ àṣẹ́sì ní kọ̀mẹ́tì. ẹ wá ẹ wá wo orílẹ̀-èdè tiwa ọ̀gá ọ̀pàṣẹ lọ́fíìsì ọmọṣẹ́ ọmọṣẹ́ ló fún ọ̀dà tiẹ̀ pálọ́tọ̀ ọ̀gá ọ̀sọ̀ ọ̀gá ọ̀gá ọ̀wọ́ yóò pa wọ́n láti pé fáìlì yẹn ẹ lọ sáyẹn. ẹni yẹn òun la fẹ́ fi kọ́ńtàtì yẹn fún ẹ̀rẹ̀ lọ sáyẹn báyẹn náà kẹlọ káàdì lọ kẹkẹkẹ fún ní kẹkẹjẹ fún ọ lọ tọwọ́ bá dọ́fíìsì lọ tẹ̀lé tó bọ́gà tọ́ tọ́ ọba ti ṣe nọ́mà lóòótọ́ kò ní torí pé méjì àwọn òkúta àwọn yìí wọ́n gbogbo ọtọ bá jọ gaa naa wọn náà bá fẹ́ máa tẹ̀lé ìlànà bó ti tọ́ àti bó ti yẹ tọ́ ọ bá ti ródòdò kan jẹ́ káwọn ti ń bẹ lẹ́yìn wọn ni mẹ́jẹ̀ wọn kó ta nke yẹn mú ọ ara nìyẹn látara yẹn bá ti wọ́n fi díẹ̀ múlẹ̀ ẹni yẹn náà ó ti ti gbogbo ẹ̀yẹ dáa ló sọ́nà pátá ọlọ́run ti fẹ́ lágbájá ọ̀yá ẹ̀yìn ìlú kúrò ẹ̀wọ̀n máa fẹ́ràn rẹ̀ látara bẹ́ẹ̀ ìtàn táwọn wà wá láti sẹ́mà yóò wá délẹ̀ eléyìí níta ní bùkátà sí àwọn ọmọ ènìyàn òun ká jẹ́ olólùfẹ́ ọlọ́run wa òun ni kéèyàn ọmọ ẹ̀sìn tọ́lọ̀ ń pa kájìnà sí ntọ́lọ̀ ní kájìnà sí eléyìí wò níjà ẹsẹ̀ lọ lè so oògùn kan sí oògùn rẹ tó ṣe òun náà ní pé kí ni ọlọ́run pa mí láti pé máa ṣe màá máa ṣe gbogbo àti ọlọ́run tó pa mí yẹn màá máa ṣe gbogbo tó lè jìnà sí màá jìnà sí lẹ́yìn ìgbà tó wá tó wá ṣe tó jẹ́ ọ̀ràn àyàn màá tó mọ wá gbìyànjú màá tó mọ wá fi èmi sí i àwọn oníbí èmi sí ìta àtìkù tí mọ́sáàsì nìkan èmi náà akírun ọ̀ràn yẹn tán àtúntò kólẹ̀ àtúgbọ́ wà si èèyàn náà. àyílà náà tún dé kótó káyílà ọ̀sẹ̀ kọ́tà anábìlà bíi rákà mẹ́rin kan àbúrò akẹ́rẹ́ ju rákà méjì ó tún kí ọ̀ràn yẹn rákà mẹ́rin tán kò tún la rákà méjì ní ilé àwọn èèyàn náà ìyẹn wàá tó ń dẹ́mọ́ gbogbo ẹ̀ ìyẹn wàá ṣe títí tọ́lọ́ fẹ́ràn yẹn tọ́lọ́ bá ti wá fẹ́ràn yẹn àdìsẹ́ yẹn tọ́lọ́ bá ti wá fẹ́ràn yẹn ó ti ká ọlọ́run yóò wọ ọlọ́run fúnra wọn wọ́n di ojú títí rí náà wọ́n di etí títí ń gbọ́rọ̀ wọ́n di ọwọ́ tí ń tà ìsánú wọ́n di ẹsẹ̀ títí rí ẹni tọ́lọ̀ bá ti wá ń fẹ́ kó o wá dájú kọ́kọ́ bẹ́ẹ̀ fẹ́ràn rẹ̀ ọ̀nà ni ẹ fi lẹ̀ tó ẹni láti fẹ́ràn wọn náà gbogbo ẹni wá fẹ́ fẹ́ràn rẹ̀ nu ẹ lẹ̀ pàpàlí adáǹtì láwùjọ ha èmi rẹ̀ láàjọ fèsì ogun ẹni wá lè fẹ́ràn ìjàmbá náà ẹni wá lè fèsì ogun ọlọ́run èyí ò ní máa fi àwọn ẹni ọlọ́run lẹ́yìn ìbàlẹ̀ tó àwọn <laughs> ṣé mo ti lọ́dọ̀ ọlọ́run wọ̀ náà gbogbo ẹni bá bẹ ẹni bá bẹ jagun wọn bọ̀ ọlọ́run jagun irú wẹ́pọ̀n tó bá ní wàá fi fèsì ọlọ́run ó fi eléyìí lọ ẹ̀ka dù àwọn àkàbà ti àwọn ti àwọn gbogbo oríṣiríṣi ń káàkiri tó fi lọ dàkúdà níbi ti níbi táyé yìí ayé pé

wọ́n bá lórí ìgbésẹ̀ nìyí wọ́n bá gbọ́ ọmọbìnrin kan tó tó ta ẹ mọ̀ pa bàbá pẹ̀lú ọmọdé gbé bi owó tó ní ìwò ní ilé ṣe ìjẹ́ká pẹ̀lú ẹ̀ náà púpọ̀ bá ti kọ́ bá dàgbà lójú ẹ̀ ṣé ayé tí ìwà lé ká náà nìyẹn ìyẹn bá wá kúkú rọ́jú kí ìyẹn wá tẹ̀ láti ọlọ́run kó fi wá lọ lè ju ìgbádùn tí ò ní ní wàhálà kankan ló wá subhanallah ìgbádùn eléyìí alẹ́ mi ní ìka sọ yìí á wà láàrin ọ ọgbọ̀n ọdún sógójì ọdún bá ti lọ lọ bẹ́ẹ̀ láyéláyé lò káàánú wo wà láàrin ọgbọ̀n ọdún sógójì ọdún táwọn olú àlàáfíà tó wọ́n ní pẹ̀lú ẹni tí wọ́n sẹ́fúntì ọ̀dẹ́ni tókè káwọn olú àlàáfíà tó wà lára wọn wà nìyẹn bá ti sọ láti táwọn mọ̀láyíká ọmọ fẹ́ràn tí ó wàá tó ti dandan káwọn ará orílẹ̀ náà ọmọ ìgbà tiẹ̀ sọ́mọ fẹ́ràn rẹ̀ abẹ́rẹ́ bàtà lánàá àná ẹ̀ iṣẹ́ tá a ṣe ìwà tá a wù ọ̀rọ̀ tá a sọ tá a fi dodo lùfẹ́ ọlọ́run lọ́dà kó sàjọ́ mọ́ ọ̀rọ̀ fún wa o lọ́dà kó sàjọ́ mọ́ ọ̀rọ̀ fún wa o gbogbo iṣẹ́ وعلى آله وصحبه وسلم السلام عليكم ورحمة الله وبركاته